mélòó ni kí n rò nínú oore tí bàbá ṣe mélòó ni kí n sọ nínú oore tí Jésù ṣe oore rẹ̀ máa pọ̀ ó ju yanrìn òkun lọ mélòó ni kí n rò àfi kí n ṣá máa dúpẹ́ oore rẹ̀ máa pọ̀ ó ju òkun lọ mélòó ni kí n sọ àfi kí n ṣá máa dúpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ náà la máa dú fún ọ ọlọ́run ọba ọlọ́run ọba lókè lókè ọ̀run bẹ́ẹ̀ ni ọlọ́run ọba là ń kí ọlọ́run ọba là ń gẹ̀ ọlọ́run ọba là ń yìn ọlọ́run ọba là ń jó ẹni mo ṣe ń rán bàbà tí mo ń yí káòtún tí mo ń yí káòsì fún ọlọ́run ọba gbìngbìnìkìn àwúwo má ṣe é gbé bẹ́ẹ̀ ni ọba tó balẹ̀ sí gbogbo àgbáńlá ayé ó balẹ̀ sí gbogbo ọ̀run ọ̀run ò lè gbà ayé ò lè gbà ibo ló máa wá gba ọlọ́run ọba wa báyìí kò tiẹ̀ sí kò síbi tó tó gba ọlọ́run ọba ó tóbi ó tóbi ó tóbi ó ga ó ga ó ga ó fẹ̀ ó fẹ̀ ó jìn débi pé a ò tẹ̀lé mọ bó ṣe jìn tó ọlọ́run bá ní mò ń kí ni mò ń yìn ní òní ọjọ́ ìsinmi ó tó yìn ó tó yìn ó tó yìn ó tó dúpẹ́ fún bẹ́ẹ̀ ni láti ọ̀sẹ̀ tó kọjá títí di gbogbo àárín ọ̀sẹ̀ alright títí di òpin ọ̀sẹ̀ títí di wákàtí ọ̀wọ̀ yìí abẹ́rẹ́ pé àwa gangan lọ́pẹ́ tọ́ sí àwa gangan ló yẹ ká máa dúpẹ́ fún ọlọ́run ọba tó fún wa ní ayọ̀ tó fún wa ní ìdùnnú tó fún wa ní oríṣiríṣi gbogbo àìkú baálé ọ̀rọ̀ láti lè wà láti ọ̀sẹ̀ tó kọjá títí di wákàtí ọ̀wọ̀ yìí àti ń gbé èmi lẹ́ yìí ẹ̀yin mo rí yìí à àjọ ríra wa ẹ̀rí gbẹ́dùn mi dùn ayọ̀ mi kún in fact ó ṣe ní bẹ́ẹ̀ pé kí n máa jó kí n máa yọ̀ kí n máa gbogbo àwọn aránú mi wọ́n sọkútù ìlò wọ́n sọkútù wọ̀wọ̀ wọ́n sọ. <laughs> ẹ káàbọ̀ sórí ètò lónìí ìjọyà lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ìjọyà ti ọjọ́ ìsinmi tó ní ìmísí ìjọyà tó lọ́wọ́ gospel vibes tó lọ́wọ́ eh, eh, you know àwọn entertaining songs àwọn orin tó wà inspirational àwọn tó wà àwọn orin tó wà you know spiritual àwọn orin ìmísí àwọn orin tí a fi ń ru tá a fi ń roni nígbàgbọ́ sókè tá a fi ń dúpẹ́ fọlọ́run ọba tá a fi ń gbàdúrà tá a fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọlọ́run ọba orí ètò náà lẹ dé sí ètò ti balẹ̀ alright I say a big welcome to you ẹ káàbọ̀ sórí ètò lákọ̀tún mo lérò pé jẹ̀gbádùn gbogbo ọ̀sẹ̀ yín mo lérò pé jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ yín mo lérò pé ẹ tún jẹ̀gbádùn ọjọ́ ìsinmi Saturday Sunday fún àwọn tá a máa lọ sí church ní Saturdays yes àti fún àwọn tá a máa lọ sí ọjọ́ ìsinmi ká máa lọ sí church ilé ìjọsìn ní ọjọ́ Sunday mo lérò pé jẹ̀gbádùn service àti fún fún àwọn brothers sisters daddy, mọ́mì bàbá màmá tó kì lọ church ní sunday ẹ̀yin lọ̀rọ̀ náà bá wí ẹ̀ ń lọ church ẹ̀ ń lọ ilé ìjọsìn anyway bíbí ìbàlá ti máa jọ ṣèjọsìn ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láìkẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ àjọ máa ṣèjọsìn ìsìn wa a máa ṣe gbogbo ẹ̀ a máa ṣe preaching a máa ṣe praise and worship a máa ṣe oríṣi in fact a máa gbọ́ra ẹ lórí ètò lónìí <laughs> ẹ wo ìdùnnú tàyàyà ni mo fi kí mo fi kí n káàbọ̀ sórí ètò lónìí oríṣiríṣi nǹkan la máa fún wa lónìí lórí ètò bá a ṣe kó àwọn orin jọ lẹ́sẹsẹ láti fi jẹ̀gbádùn ọjọ́ sinmi láti relax ká enjoy ká dẹ̀gbádùn ọlọ́run lákọ̀tún ẹ ẹ wo ètò yìí ẹ̀ rírẹ́ rí ẹ̀ kílẹ̀ ọ̀ṣẹ́ bíi ti last week alright ó ń da sí lọ́tún lọ́tún lákọ̀tún ní gbogbo ẹ̀ ló ń yọ sí ní gbogbo ìgbà bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ ṣe máa máa rí gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ti wá lórí ìjọya ẹ̀ lè rí anything tó tún wà you know tó tún wà still tó tún wà you know repeated tó tún ẹ wo ó máa máa peléke ó máa máa ga ju ó máa máa ga ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ni orúkọ tèmi ni Bólúwatifẹ́ ọmọ Tanímọ̀mọ́ MC Tifẹ́ tí ọlọ́run nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ yín pàdé yín lórí amóhùnmáwòrán alright ẹ káwọ̀ sórí ètò lẹ́ẹ̀kan ṣé ká lọ sórí orin àkọ́kọ́ hmm orin yìí mo like ẹ mo fẹ́ràn ẹ gan reason is that orin yìí ó ti minister sí soul mi ó ti touch ọkàn mi ó ti bá àìní ọkàn mi pàdé kí dẹ̀ ni àkọlé orin náà ìyanu látọwọ́ IBK ẹ jẹ́ gbádùn ẹ̀ tá a bá fi máa padà dé sórí ètò èyí tó sì ń tẹ̀síwájú à ń bọ̀. I will sing of your grace ìyanu lórúkọ rẹ ìyanu eh, lórúkọ rẹ your name is ìyanu bẹ́ẹ̀ ni o ibi tí mo mọ̀ ni mo kọ ibi tí mi ì dẹ̀ mọ̀ ó ti yé ẹ̀yin náà ẹ̀yin náà ṣáà ti gbọ́ mo dẹ̀ lérò pé jẹ̀ gbádùn orin náà láti ọwọ́ IBK ìyanu nìyẹn ó ti pẹ́ tó ti fún wa ní orin ẹ̀mí orin tó ní ìmísí and lórí eléyìí mo lérò pé jẹ̀ gbádùn ẹ̀ ó ti pẹ́ tó ti ń ṣe oríṣiríṣi you know eh, àwọn orin tó make sense láti pàtó ṣiṣẹ́ pẹ̀lú Tim Godfrey eh, kàdébà àlè sọ bí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú wọn àbí wọn ṣiṣẹ́ mọ́ but then wọ́n ṣì ń kọrin ẹ̀mí àdẹ̀ṣe ń gbádùn wọn àbẹ́ gbádùn wọn àṣẹ ń gbádùn Ọlọ́run nínú ayé wọn eléyìí ló máa mú mi máa sọ fún wa wípé Ọlọ́run ó jẹ́ Ọlọ́run ọba ìyanu ní gbogbo ìgbà ló ń ṣe ìyanu kò dẹ́kun àti máa ṣe ìyanu láti inú ìwé mímọ́ ariwo bó ṣe ṣe lẹ́sẹẹsẹ kò sígbà tí ò ṣe ìyanu ó ṣe ìyanu títí títí nígbà tí jésù tiẹ̀ máa fi dé ilé ayé nígbà tóun náà máa fi wá ìnáwó kú fẹ́ ṣe wá ṣe gbogbo ministry and everything tí jésù wá ṣe lórí ilẹ̀ ayé kò ṣe gbogbo nǹkan láì ṣe ìyanu ó ṣe ìyanu ó bọ́ ó bọ́ five thousand people ó mú arọ lára dá ó jí òkú dìde ó wojú afọ́jú ìnáwó he did lots of things miraculous things ìyanu ohun ìyanu ni jésù ṣe òun ló tọ́ka sí pé ní gbogbo ìgbà ìgbà ọlọ́run sì ń ṣe ìyanu láyé àwa ẹ̀dá bẹ́ẹ̀ ni kò dẹ́kun àti ṣe ìyanu ìyanu láti ọwọ́ IBK mo dẹ̀ lérò pé jẹ́ gbádùn fọ́nrán ẹ̀ ìtí mo fún yín ẹ jẹ́ ká lọ sórí next one eléyìí wọ́n pe àkọlé rẹ̀ ní big god ẹni tó dẹ̀ kọ́ ó fẹ́ ká ká mọ bí ọlọ́run ṣe tóbi tó láyé wọn èmi náà fẹ́ kẹ́yìn náà wò kẹ́ ẹ wòye bọ́lọ́run ṣe tóbi tó láyé yín eléyìí kẹ́ ẹ fi jó kẹ́ ẹ fi dansia kẹ́ ẹ fi gbádùn ọlọ́run kẹ́ ẹ fi mọrírì ọlọ́run pé ọlọ́run ẹ ṣé ẹ tóbi ẹ tóbi ńláńláńláńlá láyé mi àti láyé ẹbí mi láyé gbogbogbò tó wà láyé k àyíká àti agbègbè mi àpòrò dẹ̀ ló ṣe lè bẹ́ẹ̀ ni àpòrò yín kan náà adẹ́rìn pòṣónú nì <laughs> ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ẹ̀ à ń bọ̀ àti lọ. ẹ káàbọ̀ padà sórí ètò ìjóyà bẹ́ẹ̀ ni ìjóyà lètò ètò níjọ́yà mo lérò pé ń jẹ̀gbádùn ara yín alright mo lérò pé ń feel groove yẹn bó ṣe ń lọ gospel vibes on sunday ìjóyà ti ọjọ́ ìsinmi tó ní ìsinmi tó ní ìmísí bẹ́ẹ̀ ni tó ní ìmísí tó ní ìsinmi gbogbo ẹ̀ papọ̀ wọnú ara mo lérò pé ẹ ti ń jẹ̀gbádùn ẹ ti ń jẹ̀gbádùn ètò láti bẹ̀rẹ̀ níbi tá a bá dé tó bá jẹ́ pé ṣe ń join wa ẹ darapọ̀ mọ́ well ẹ ti miss a little and then ibi tá a wà yìí ló ń pè ní orin back to back <laughs> bẹ́ẹ̀ ni ẹ má máa miss you know ẹ má máa miss bá ti di four o'clock aago mẹ́rin ẹ máa jókòó kẹ́ máa enjoy ẹ kẹ́ máa jókòó kẹ́ máa enjoy ètò ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ìsinmi ẹ láti lè jẹ gbádùn àwọn orin ẹ̀mí àwọn orin ìmísí láti orí ètò yìí ẹ kò síbi tẹ́sílẹ̀ gẹ̀ẹ́tẹ̀ ọ ibà náà lẹ ti máa gẹ̀ẹ́tẹ̀ lórí Orísun tẹlifíṣàn nìkan àtúbàtẹ̀ jẹ́ pé ẹ ti wá miss nǹkan tó pọ̀ ẹ lè lọ sórí social media handles wa on Facebook Instagram and Twitter at at Orisun TV ẹ lọ sórí wẹ́bsáìtì ẹ lọ sórí YouTube uh, channel wa ẹ máa rí gbogbo ẹ̀ níbẹ̀ ohun gbogbo tẹ́ ẹ ti pàdánù ẹ máa rí gbogbo ẹ̀ báyìí gbogbo ìkọlọsíọ́nì tẹ́ ẹ ti pàdánù olùwádàpadà fún tẹ́ bá ti lọ ń wo gbogbo ẹ̀ lórí YouTube wa ẹ ti ká lọ sórí orin tí ọpọ́ sún kàn bẹ́ẹ̀ ni do well lọ́pẹ́ eléyìí bẹ́ẹ̀ ni ọ̀nù Peter dẹ̀ lọ ṣe eléyìí jáde Ọlọ́run ti ṣe bẹbẹ ó ti ṣe bẹbẹ láyé tiyín ó ti ṣe bẹbẹ láyé tèmi náà bẹ́ẹ̀ ni èmi dẹ̀ gbàgbọ́ wípé tá a bá fi máa padà láti orí orin yìí Ọlọ́run á túbọ̀ máa ṣe bẹbẹ sí i ní ayé gbogbo wa ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orin yìí èdè Gẹ̀ẹ́sì lọ́bìkọ́ ọ̀bọ̀dẹ́ẹ̀ amen ọlọ́run ti ṣe bẹ̀bẹ̀ láyé mi à ń bọ̀ àti ìlọ. Àdàgbà má tẹ̀pá bẹ́ẹ̀ ni àdàgbà má pààrọ̀ oyè ẹ̀ tẹ́ ẹ bá rántí orin tá a máa ń kọ́ tipẹ́ ó ṣe bàbá ó ṣe bàbá agbanilágbà tán o ó ṣe bàbá àdàgbà má tẹ̀pá o ò ṣe bàbá bẹ́ẹ̀ ni ọba tó dàgbà títí dé pé kò lo walking stick <laughs> ẹ lè rírà àgbà bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni o ah ọlọ́run mo yìn ọ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun bẹ́ẹ̀ ni ó yẹ ká máa dúpẹ́ ní gbogbo ìgbà tá a bá ro ohun gbogbo tí ọlọ́run fi jẹ́ ọlọ́run a máa wọ pé ó tọ́ láti máa yẹ ọlọ́run <laughs> ẹ ẹni tó bá mọnú rò mo máa ń sọ gbogbo wà pé ẹni tó bá mọnú rò tó bá ń ro oríṣiríṣi nǹkan tó bá rò sọ́tún tó tún rò sósì wá wò pé ọlọ́run kò síbi tá a lè gbà yín torí pé gbogbo ọ̀nà báyìí bó ṣe báyìí bó yí báyìí bó tún yí báyìí ọpẹ́ ni ara ló fi dá <laughs> ìyìn náà dèlà náà màmá fi fún ní gbogbo ìgbà torí pé nǹkan tí a dá wa fún nìyẹn we are created to give him pleasure bẹ́ẹ̀ ni ó yẹ ká máa da ká máa múnú ẹ̀dùn ní gbogbo ìgbà tí ó bá ti tabakọ̀ ti ronú tábà ti ronú pé ah ọlọ́run owó ló tóbi tó báyìí bẹ́ẹ̀ ni ó yẹ ká máa fún ní pleasure ká máa fún ní ìdùnnú nǹkan tó retí látọwọ́ wa nìyẹn bẹ́ẹ̀ ò ní gbogbo ìgbà ẹ eléyìí ló bá bọ̀ sórí orin tí ọpẹ́ tó sún kàn hmm. mo lérò pé bẹ́ẹ̀ bá ṣe ń lọ sórí orin orin orin orin ẹ̀ ń mọ̀ orin yìí ẹ̀ ń lò ó fún àǹfààní tiyín torí pé kò sí orin kankan tí mo bá fún wa ní èní tí kì í ṣe pé orin tó ní ìmísí ni orin tí ẹ̀mí Ọlọ́run ti mí sí bẹ́ẹ̀ ni tó lè ṣe àǹfààní fún wa àwọn ọ̀rọ̀ tí mo tún sọ mo lérò pé ẹ̀ ń take note because àwọn ọ̀rọ̀ yìí ó ń bá àwọn orin yẹn lọ láti lè fún wa láti fún wa ní ìrúnisókè ẹ̀mí láti lè jẹ́ kí a mọ àwọn kókó àwọn nǹkan tó ṣe pàtàkì nípa Ọlọ́run nípa ayé wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ nípa àdúrà àti oríṣiríṣi nǹkan gbogbo ẹ̀lẹ́ máa láǹfààní láti máa jẹ́ ìpìlẹ̀ gbádùn lórí ètò ìjóyà ní gbogbo ìgbà bọ̀ mo lérò pé ẹ̀ ń fi iyè sí ẹ̀ ń bá wa lọ bó ṣe ń lọ lẹ́sẹẹsẹ ẹ̀ more is still to come oríṣiríṣi la ṣe máa fi lórí ètò lẹ́ni ká tó ká ètò lẹ́sẹ̀ kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin tí ọpọ́n tó súnkàn ní ìsìn mi ò ní dárúkọ ẹ̀fín bẹ́ẹ̀ ni mi ní sorúkọ ẹ̀fín ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ wò tá a bá fi máa padà dé mo lérò pé màá ti jẹ gbádùn ọlọ́run àmọ́ lẹ́yìn orin yìí àṣìntẹ̀síwájú. gọ́dọ̀ bíi sí ọlọ́run ọba mi ọlọ́run ọba tó tóbi ju gbogbo àgbáńlá ayé lọ bẹ́ẹ̀ ni o kábíyèsí tẹ́ ẹ bá ti lọ wo online tẹ́ ẹ bá ti search kábíyèsí ẹ máa rí pé kábíyèsí ó pọ̀ gan torí pé kò sí bá a ṣe lè explain ẹ̀ tó ẹnìkan kan ló ní kábíyèsí bàbá ìrẹ́ ni oníṣẹ́ ìyanu dansaki rẹ̀ we praise you lord you are worthy of our praise or you are worthy to be praised sábì ibùbí ti kọ́ tiwọn ẹlòmíràn eh, kábíyèsí kábíyèsí ọba gbogbo gbogbo ayé kábíyèsí kí ni gbogbo wa ń try láti sọ kí là ń gbìyànjú láti sọ ní pé kò sí bá a ṣe lè wá díẹ̀ títí kò sẹ́ni tó lè bi ọlọ́run pé bó ṣe ṣe ò dáa bó ṣe ṣe ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ni torí pé ohun gbogbo tó bá ṣe kò sí nǹkan kan tó lè kù díẹ̀ káàtó torí pé òun lọ́ba tó dáa òun lọ́ba tó make sense òun lọ́ba tó ń ṣe ohun gbogbo tó make sense ọba tó pé ọba tó perfect kò sẹ́ni tó lè bí pé nǹkan tó ṣe ó kù díẹ̀ you know everything tó bá ṣe báyìí ó make sense ni it does everything perfectly bẹ́ẹ̀ náà ni ló ṣe sọ pé ohun gbogbo táwa náà bá ṣe ó ń work out for our own good ó ń work out for for his own plan according to his own wishes bẹ́ẹ̀ ni bíbélì sọ pé everything that happens works for our good and according to his own purpose torí náà a ò lè bí a ò tiẹ̀ lè béèrè lọ́wọ́ ẹ̀ pé ó ṣe wá ṣẹlẹ̀ bó tẹ̀lé jẹ́ pé nǹkan lè rí bákan <laughs> eh, eh, àìrí máa ń pa mí nígbà tí ó bá sábà débi ibi ètò ìsìnkú tí àwọn èèyàn wá sọ pé ọlọ́run kí nìdí ọlọ́run why why me ó ṣe jẹ́ mi ni irú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí <laughs> ẹ̀yin ò mọ̀ wípé kò sẹ́ni tó lè bi ọlọ́run pé kí nìdí torí pé ohunkóhun tó bá ṣe àrà ló fi dá bó ṣe rí gangan nìyẹn ohunkóhun tọ́lọ́ tọ́lọ́run bá ti ṣe ara báyìí ló fi dá ọlọ́run á fi ayé wa á fi dára gidi á fayé wa dára rere á fayé wa dára tó dára ẹ̀ láàrin ẹgbẹ́ láàrin ojúlùmọ̀ láàrin gbogbo ọ̀rẹ́ láàrin gbogbo tó yí wa ká ọlọ́run á fi ohun gbogbo tó jẹ́ sí tiwa á fi dára mo lérò pé jẹ́ orin yẹn kábíyèsí látọwọ́ OJ Sammy ẹ jẹ́ ká lọ sórí orin tí ọpọ́n tó sún kàn ẹ heelys lọ́kọ eléyìí wọ́n dẹ̀ pé àkọlé rẹ̀ ní máa jọba lọ ẹ jẹ́ ká lọ jẹ́ gbádùn à ń bọ̀ máa jọba lọ lọ́run bẹ́ẹ̀ ni ẹ máa jọba lọ ó ti pété tí ń jọba bọ̀ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí ẹnikẹ́ni tó lè gba ìjọba tó lè rọ̀ yín alright kò sẹ́ni tó lè rọ̀ yín lóyè lórí ìtẹ́ ìjọba tí ẹ gùn bẹ́ẹ̀ ni láṣẹ máa ń kọ́ ti pété pé máa jọba lọ olúwa máa jọba lọ olúwa ẹ̀yin lọ́ba tí a kò lè rọ̀ lóyè alágbára ta kò lè ṣẹ́gun ní ìjọba yín wáyé kò sẹ́nikẹ́ni tó lè rọ ọlọ́run ọba lóyè ìjọba wọn ìjọba ọlọ́run ó dùn mọ́ èmi ó dùn mọ́ gbogbo wa bẹ́ẹ̀ ni bá ṣe ń gbà á nìyẹn bá dẹ̀ ṣe mọ́ kò tiẹ̀ sí ìjọba tó lè dàbí ìjọba ọlọ́run bẹ́ẹ̀ ni agbára agbára èṣù dà níbi jésù ti ń jọba kò síbi tí agbára èṣù ti lè dúró ẹ̀gbọ́n yẹn agbára èṣù dà níbi tí jésù gbé jọba agbára èṣù dà kò sí ó ti ó máa wó ni kò síbi tí agbára èṣù lè dúró sí lẹ́gbẹ̀ẹ́ agbára tó jagbára lọ òun kò lè try ẹ̀ ó fẹ́ try lọ́jọ́ kìíní àná nígbà tí jésù bá lọ sínú tó lọ sínú ìsà òkú ó gba agbára lọ́wọ́ ẹ̀ ó gba kọ́kọ́rọ́ ikú gbogbo ẹ̀ pátápátá ló gbà lọ́wọ́ ẹ̀ ẹ wo inú mi ń dùn ẹ wo inú mi ó ń ṣe mí bí agbẹ́ kí n máa yìn ọlọ́run because inú mi ń dùn nípa bàbá tí mo ní i'm so proud of him you know i'm so so so much happy to have him as my father mo ní inú dídùn láti ní gẹ́gẹ́ bí bàbá mi àti gẹ́gẹ́ bí ọlọ́run láyé tèmi náà mo lérò báyìí náà proud you're proud inú yín dùn láti jẹ́ ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká fi bò all right it's something we should be proud of all right <laughs> ẹ jẹ́ ká lọ pa ẹ ká lọ ká lọ kásẹ̀ gbogbo ètò yìí ká rap ẹ̀ you know ká rap ẹ̀ ká ṣe é ṣúgúdú báyìí ká wá sọ di ọ̀sẹ̀ tó mọ̀ ká sọ di next week <laughs> all right mo lérò pé ẹ ti jẹ gbádùn ara yín lórí ètò lónìí lórí ètò ìjọyà mo lérò pé ẹ jẹ gbádùn ara yín mo lérò pé ẹ rí àwọn ẹ̀kọ́ bíi mélòó kan kọ́ mo dẹ̀ lérò pé ẹ wọnú ìmísí tí ọkàn yín tó fẹ́ láti wọ̀ ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ káfíre ayọ̀ àti ìdùnnú pàdé ẹ wo èmi ti ń tòótọ́ bólúwá ti fẹ́ ọmọ tanimọ̀mọ́ MC ti fẹ́ ọ̀rẹ́ yín tí ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ ẹ lọ sórí social media handles mi lórí Instagram hmm ẹ lọ síbẹ̀ at mctife underscore mcfr ó ní underscore ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ follow mi tí a bá ti follow mi tán kẹ́ send direct message orin tẹ́ ẹ bá fẹ́ ká play ní ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi náà máa fi ẹyọ kan sí ẹ̀ dẹ̀ máa rí pé a máa play ẹ̀ máa a máa fi sí orin kórin tẹ́ bá ti sọ fún mi tẹ́ bá ti send ẹ̀ sí mi ẹ̀yẹn ṣáà tẹ̀ sí mi ẹ̀ máa wá bí mo ṣe máa play fún yín so far tí orin yẹn bá ti jẹ́ orin tí ó bá àwọn ìlànà tiwa níbí mu bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n pàlọ́ ní rules a ní tẹ́ bá ti wà okay fún tv and all that a máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kí yẹn stop yín ẹ lọ sórí instagram at mctife underscore mcfr ẹ lọ sórí facebook mi náà ẹ lè ṣe bẹ́ẹ̀ lórí fan fan fan page mi at mctife send message sí mi máa make sure pé orin yín station tẹ́ bá dẹ̀ fẹ́ ẹ bá program ní church concert concerts and anything ẹ fẹ́ kí Orísun TV kó wá you know ká grace ẹ̀ kí ijó yá ká gbé sórí ètò ijó yá ah kí là ń ṣe ẹ̀yin gangan ni ẹ̀ ń lùlù fún àtàwọn àjò <laughs> ẹ kàn sí wa lórí àwọn numbers tó ń wá sórí amóhùnmáwòrán yín kí ẹ wo kí apá báyìí lẹ máa rí wa ní event yìí a máa wá a máa bá yín ṣe gbogbo ẹ ó máa make sense ó máa dùn ó máa lárinrin ó máa láyọ̀ bẹ́ẹ̀ ni o ayọ̀ yìí báyìí ni mo wá fi kí wa di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí Ọlọ́run kó ṣọ́ wa ju ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ tó bá jẹ́ rice lẹsìn gbé kaná tẹ́ fẹ́ jẹ lálẹ́ ẹ jọ ẹ fi ìdùnnú àti ayọ̀ jẹ tó bá jẹ́ wà náà ni tó bá dẹ̀ jẹ́ gàrí àti ṣúgà pẹ̀lú ẹ̀pà ire ayọ̀ ni kẹ́ ẹ fi ṣe kẹ́ ẹ fi jẹ́ kẹ́ ẹ fi mú ẹ wo ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀ jàre ká tún ra pẹ̀lú ayọ̀ àtàláfíà Ô, Davo,